ذلك وانصفوا عنما القرآن فيك لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس إليه تبقى من ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ jẹ́jẹ́ o ìlú ọ̀rọ̀ jẹ́jẹ́ tí ń bẹ nìkejì rẹ̀ sọ ó ní í ṣe pẹ̀lú ká máa ṣe sàrà àbọ̀ ní í ṣe pẹ̀lú ká ṣàtúnṣe àbọ̀ ní í ṣe pẹ̀lú pé ká fòrò àwọn èèyàn láti ṣe dáadáa ṣíṣe àtúnṣe ọ̀kan ló jẹ́ nínú wà ẹlẹ́dàá nítorí ládàlá eléyìí tó wà ń bẹ wá nínú ọ̀kan nínú àwọn àdéhùn nàbọ Muhammad sallallahu alayhi wa wọn ní gbogbo ojoojúmọ́ tó bá ti lè rí àtúnṣe ṣe láàrin ẹni méjì tá a wọ̀ ń bẹ láàrin wọn wọn máa gba ṣe sàrà ele lè bẹ́ sílẹ̀ láàrin èèyàn méjì tán ara wọn nítorí pé ọmọ bá ṣẹ pọ́n gbogbo ìyànjú tó náà gbà òun náà ní fóònù náà rí kàn sí ibi kó wọn àwọn èèyàn ro kó wọn kọ̀yìn wọn síra wọn ma wọn má yẹra wọn kó wọn ìgbà wọn síra wọn ìgbà tán ti nígbà tí bá ìdùnnú fún àṣẹ tán. àmọ́ pé káàrin yẹn dán mara kọ́mọ́sí àìgbọ́ra ẹni yé láàrin nǹkan àbànújẹ́ ńlá ni fún àṣẹ pa iná fà ló fi jẹ́ pé àwọn ẹni tó gbàgbọ́ lódodo àwọn ẹni tó ṣe pé wọn kì í fẹ̀sìn wọn wọn kì í fi sáwàdà wọn máa ń gbìyànjú lọ́pọ̀lọpọ̀ láti rí i pé àárín àwọn àtàwọn ọmọ ìyá àwọn nínú ẹ̀sìn Islam kò dàrú eléyìí ò lè wáyé àyàfi kẹ́nìkan kọjá ni tí yóò ní àfojúfòdá yóò jẹ ẹni tó ní ìfọwọ́wọ́nú yóò máa fi gbígbọ́ ṣaláìgbọ́ yóò máa fi rírí ṣaláìrí àwọn tó bá kó gbogbo nítorí bá ṣe sí wa láyé iná lájókòó tẹ́bàtì gbogbo nítorí bá gbọ́ kí wọ́n sọ nípa wa iná lájókòó tì tá a máa wádìí kò sí tàbí ṣùgbọ́n àárín wa pẹ̀lú gbogbo èèyàn dàrú torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ojú la rí ni wọ́n ọ̀rẹ́ tí ò dẹ́kun tọba ti pẹ̀yìn dàtàn tójú rẹ̀ ọ̀tẹ́yìn nítọ́ sọ lójú rẹ̀ kọ́ ni ọmọ sọ lẹ́yìn rẹ̀ nígbà tí wọ́n bá wá dé ẹni tó ṣe wípé wọ́n máa fi gbígbọ́ sáláì gbọ́ wọ́n máa fi rírí sáláì rí kò sí tàbí ṣùgbọ́n inú rẹ̀ ò ní bàjẹ́ kò sì ní jẹ́ni tó ṣe wípé ọ̀padà di ọ̀tá pẹ̀lú ẹni tẹ́ jọjọ́ rẹ̀ wọ́n sì díkẹ́ nìkan máa gbọ́rọ̀ burúkú wá bọ̀ torí pé tí etí gbọ́ ọ̀rọ̀ burúkú inú kò ní bàjẹ́ tètè ọba gbọ́yìn kì inú òní bàjẹ́ àmọ́ níjọ́ tí mi bá ti tẹ̀ bá kalẹ̀ kó owó lẹ́tún rí gbọ́ o kí lẹ́tún gbọ́ pé wọ́n san pa wá o à ẹ̀mí gbádùn gbogbo èèyàn lọ́padà dọ̀tá pẹ̀lú wọn gbogbo wọn lọ́padà di wípé ọ̀bá wọn ṣe má oníkálukú kọ́kọ́ múra rẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ wípé èèyàn gbọ́dọ̀ fàyè lẹ̀ sẹ́ni tí wọ́n máa gbọ́ ọ̀rọ̀ tí wọ́n máa gbé wá fún yàn fẹ́ni tó ṣe pé wọ́n máa fẹ́ láti jẹ́ pé kéèyàn ní ìkùnsínú tí gbogbo ẹni tó bá ti gbọ́rọ̀ rẹ̀ wá báyẹn irú wọn ló máa ń dá àwùjọ rú. káwá ṣàtúnṣe láàrin àwọn èèyàn ó ní àwọn òfin tó dé ọ gbọ́dọ̀ jẹ́ àníyàn rẹ ni kò fẹ́ ṣàtúnṣe kì í ṣe pé ọkọ ṣègbè fẹ́nìkan àtẹkíní àtẹkejì àwọn ẹni tó ṣe pé wọn gbọ́ra wọn yé wọn fún ọmọ ìyá rẹ tó ṣe pé kò wù ọ kápá burú àtẹ̀dá eléyìí ti ń ṣẹlẹ̀ láàrin wọn tẹ̀síwájú àníyàn rẹ ni pé ọ̀fẹ́ ṣàtúnṣe kìí ṣe pọ́fẹ́ ṣègbè fẹ́nìkan kìí sì ṣe pọ́fẹ́ tara àtúnṣe tó ọfẹ́ ṣe yẹn ọfẹ́ fi gbókun kan lọ́dọ̀ ẹnikẹ́ni wa bí ọba ṣe ike àfojúsùn rẹ òun náà ní pọ́fẹ́ gba ládá lọ́dọ̀ Allahu azza wa jalla níjọ́ tí yẹn bá ti wà bẹ́ẹ̀ olúwa máa ń fún yẹn ṣe olúwa máa ń kọ́ yẹn lọ́gbọ́n eléyìí téèyàn ọ̀dà téèyàn fi ṣe àtúnṣe yẹn tí ọ̀dà kò sí nínú àtúnṣe kọjá pé o ti ní lẹ́nu wípé ọ̀fẹ́ fi ṣègbè fẹ́nìkan ni nínú àwọn méjèèjì àti pé tí ọba pẹ́ẹ́nì kejì sọ tí ọba ti gbọ́ tí ọba ti gbà tẹ́lẹ̀ náà ò kúkú gba tiẹ̀ àti wọ́ atẹni tí wọ́n jọ gbọ́ra wọn yẹn ẹjọ́ lẹ̀bi àpòpọ̀ ẹjọ́ dáwọ́jọ lé lórí ó túmọ̀ sí pé àṣìbàjẹ́ yan kì í ṣẹni tó fẹ́ ṣàtúnṣe ìbàjẹ́ tó wà láàrin wọn látàrí pé wọ́n gbọ́ra wọn yé ó níbi tó dé mọ́tò dákun nítorí pé ìjà tó bá lè parí tó bá fi lè lọ dákun tó ṣàtúnṣe o ìbàjẹ́ ńlá ló ṣe tó bá sì ṣe yọjá sí wípé olú ẹlẹ́dàá nìkan lọ ń wẹ̀sán lọ́dọ̀ rẹ̀ kó bùkátà kọ́ máa pariwo ká ẹ̀rí kéjà ti ń jẹ láàrin wọn ti parí ni àwọn alábàáwọn parí ẹ̀ à eléyìí bàbá kárí mi nù kò sí nǹkan tó ṣe nítorí ti Allah gbogbo tábà ti ṣe tábà ti rí pé kò ní jẹ́ nítorí ti Allah ọ̀dà àti kakúkú má ṣe kakọjúmọ́ nǹkan míì eléyìí tó ṣe pé yóò wúlò yóò ṣàǹfààní fún wa kàkà tó ṣe láàrin àwọn èèyàn orí bẹ́ẹ̀bẹ́ yìí máa jẹ́ káwọn èèyàn gbàrújọ kó gbé bẹ̀ lálàáfíà yìí máa jẹ́ káwọn èèyàn wọ́n lè kọjúmọ́ nǹkan tó ṣe pé yóò wúlò fún wa yóò sì jẹ́ sábàbí ńlá tí ìlọsíwájú tó ga tí ó fi bá àwọn èèyàn nínú sẹ́ǹsì wọn torí pé ńgbà tó bá yẹ pé ìwà àtẹnìkan ìjọgbọ́ra yín yé ọ tó bá ti ronú títí tó ronú lórí rẹ̀ ọkàn rẹ yọ bàjẹ́ tó o bá rìn títí títí tó rìn pàdé rẹ ìbànújẹ́ ló ti pàdé rẹ sẹ́nìkan bá gbé ọ̀rọ̀ rẹ̀ tó wá sọ létí rẹ̀ ó tún fẹ́ mú náà lọ́tà pàápàá jùlọ tó bá gbé dáadáa ní bá ń sọ̀rọ̀ rẹ̀ torí ẹ̀ kò sí dáadáa kankan nínú kí wàá tẹ nìkankan jọ níkùn sínú nínú kí wàá tẹ nìkankan yọ ẹja nínú kí wàá tẹ nìkankan múra yín lọ́tà kò sóore kankan bẹ́ẹ̀ olú ẹlẹ́dàá kó bá ká burúkú rò láwùjọ wa olú ẹlẹ́dàá kó dé ká lè gbọ́ra wa olú ẹlẹ́dàá wa kó lé àṣetánì jìnnà sí wa kó ká lè máa ṣe dáadáa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu